ba'da khurujihi minal jasad níbo gan ni ẹ̀mí ń lọ nígbà tó bá ti jáde kúrò lára níbo ló ń lọ tó bá jáde kúrò lára àwọn olùmẹ̀sìn wọ́n ṣe atótónu púpọ̀ lérí ẹ̀ èyí tó dájú òun náà ni pé ẹ̀mí kan kò tí ì wọnú àlìjẹ́nnà náà ẹ̀mí kan kò sì tó wọ̀nà náà àmọ́ àrí ẹ̀rí wípé àwọn ẹ̀mí kan ń bẹ wọ́n ti wà nù àlìjẹ́nà ṣùgbọ́n ọlọ́run fi wọ́n dá fi wọ́n sínú ẹyẹ tó yẹ pé wọn ò tí ì mọ gbádùn gbádùn àlìjẹ́nà ní ìgbádùn tààrà èyí ń bẹ̀bẹ̀ àwọn afásitì jẹ́ kó yé wa wípé ẹ̀mí tí wọ́n bá ti dá ẹ̀mí padà ọmọnìyàn padà sínú sàárè ẹ̀mí yóò padà síra ṣùgbọ́n sẹ́mi tó padà sí lára yẹn ṣé yóò máa ní ṣòro hayat bígbà tó wà nílé ayé wọ́n ní hayatu ní ẹ̀mí yẹn obìsí láà ṣùgbọ́n kì í ṣe pé hayatu ti rú tilẹ̀ ayé ala sabilil mithal bá ń sùn tó bá wà lójú oorun sẹ́ni ẹjú kú ni ẹ́ só sì lè dá sí ti ń lọ nílé ayé mọ́ só lè gbọ́n ti ń lọ nílé ayé mọ́ sọ wá kàdà gẹ́gẹ́ bá a sì lè pẹ ẹni tó sùn wípé kò lẹ́mìíla ṣùgbọ́n tòun ti bó ṣe lẹ́mìíla náà kò lè dá sí nǹkan tí ń lọ mọ́ ní nílé ayé nígbà tó bá ti sùn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni pé tá a bá sọ wípé òkú nígbà tó ń bẹnu sáré ẹ̀mí wà lára ẹ̀ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ẹ̀mí tó wà lára rẹ̀ yẹn kó lè jẹ ìkẹ́ ọlọ́run nínú sàárè ni àbí kó lè tọ́ ìyàwó nínú sàárè torí pé tí ò bá ti sẹ́mi ẹ̀ kò ní lè fíìlì nǹkan yẹn sótìyé ṣùgbọ́n ìyẹn ò túmọ̀ sí wípé yóò wà láǹfààní àti lè ṣe tàdákùlù sí nǹkan tó bá ń lọ láyé gẹ́gẹ́ bí ẹni tó sùn ò ṣe lè ṣe tàdákùlù sí nǹkan tó bá ń lọ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ mọ́gbà tó bá sùn. ṣùhádà hayatul barzakh tẹ́kítẹ́lì ó yàtọ̀ sí hayatul ilé so ìdí nìyẹn tó fi jẹ́ pé kò lè gbọ́ nǹkan tí wọ́n ṣe kíni o ń tara ayé bá ń sọ ṣùgbọ́n nínú sàárè òun yóò ní ìfura mọ́ torí pé hayat wà fún nínú sàárè òun ìyẹn lè tó lálàáfíà nínú ọ̀rọ̀ àwọn afọwọ́lá ọ̀lẹ́m fatabayan min tanwir al-absar wọ́n ní ó fojú wọn nínú tíra kátà ń pè ní tanwir al-absar wà ṣẹ́rìhù bákan náà nínú tíra yẹn tán pè ní dúró lè mukhtar wà hàṣíyàtúhù lè tọ̀hátọ́wí walibna abidin bákan náà ó tún fojú hàn tẹ́ bá lọ katira tá ń pè ní haṣíà ẹ́ tẹ̀lúwírù absor tí imamu Tahtawi àti ibnu abidin kọ haṣíà rẹ̀ ní àwọn àlàyé ṣẹ́rì tán sí lẹ́gbẹ̀gbẹ̀ tíra wàmí fatil qadir tabaka fatil qadir náà imamu Shawkani tabatu wal hidaya wàmí maraqil falah wàháṣíyàtò wàṣúrò wal kanz gbogbo ìdánsọ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tíra lórí madaibu madaibu al-hanafi wa min sari al-mutun al-mabniya ala al-mufti bi min qawl al-imam abu hanifa ala al-qawl ala al-mufti wa min sari al-mutun àti tabatun wo àwọn àwọn mutunu mi àwọn ẹsẹ̀ ẹsẹ̀ tírà tí a mi al-mabniya al-mufti almufta bihi tí wọ́n gbé lórí àwọn nǹkan tí wọ́n ti gbé fatawa àwọn lé lórí almufta bihi min qawli imam abi hanifa nínú àwọn ọ̀rọ̀ imam abu hanifa wa sahibayhi àti àwọn sọ́hìbù imam abu hanifa méjèèjì dálómọ sọ́hìbá imam abu hanifa abu yusuf àti tani naam sọ̀híbà imam abu hanifa abu yusuf alitatuni naam ma arọ́tù ti abu yusuf nìkan lẹ́bàá naam lukman naam إذا ما عرفت أبل عفيف صوي باي ما ابو حنيفه مجيب هذه مصيبة نعم نسأل الله السلامة نعم ومن مشايخ المذهب in tí ò ti ẹ̀yẹ kẹ́ ìgbàgbé ni ẹ lọ tún yẹ̀wò fúnra yín bàbá ti sọ fún ẹ̀yìn ẹ̀yìn sírọ̀sì lérè sọ́ọ̀hì báyìí imam imam abu hanifa wa mashayikh al-madhhab àti àwọn àgbààfà lórí madhhab yìí anna al-mayyita la yasma'u ba'da khuruji ruhi wọ́n ní tó fojú wọn nínú tírà gbogbo tí àtàkàkalẹ̀ yìí pátá òun náà ni anali mayita wípé òkúta ẹ̀rí yẹn la yasma'u ba'da khuruji ruhihi kò lè gbọ́ nǹkan kan mọ́ lẹ́yìn ìgbà tí ẹ̀mí bá ti jáde lára rẹ̀ ọ̀rọ̀ gbogbo àwọn tá a sọ yìí nìyẹn. kama qalat Aisha gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà nìyàwó Aisha ti sọ watabi'aha ta'ifatun min ahli ilmi wal madhahib al àti àwọn míì náà wọ́n tẹ̀lé ti yàwó Aisha sọ yìí àwọn tó pọ̀ ta'ifatun wa jama'atun min alẹ́ ilmi nínú àwọn onímọ̀ wàlìmọ̀dá ìbìlẹ̀ ọkọ̀rọ̀ àti àwọn tí wọ́n bẹ lórí àwọn mọ́sá mìíràn náà وأن الحنفية لم يحكوا خلافا في حكمهم هذا àwọn hanafiya sì ni lọ́dọ̀ tàwọn hanafiya o ààrí ẹnìkan wọn ò gba ẹgbàwọ́ ọ̀rọ̀ pé ẹnìkan ṣe kí ni ó tako ìdájọ́ táwọn mú wáyé àní ahadi min ulama al-madhhab wọn ò rí gbà wá látọ̀dọ̀ ẹnikẹ́ni nínú àwọn àfa àmọ́dẹ́yàbò imam abu hanifa gbogbo àwọn hanafiya ibi tí wọ́n lọ nípa ànàlìmọ̀ yìí tá láyẹ̀sùn wàlám yohannithu alhalifa kama fasolna bẹ́ẹ̀ sì ni wọn ò sọ pé ẹniyàn ó san kàfàrà ẹnikẹ́ni tó bá búra pé òun ò ní na ẹnìkan nígbàtẹ́niyàn ti wá jáde láyé tó wá nà bá dàlmọ́t ẹni ò lẹ́sẹ̀ kò ní san kàfàrà ìtàgbà rẹ̀ pé wàlám yóò hàn ní tó wà hálífà kàmá fasọ́lá wàwà mọ́tòló ilé náà ní ìlànà fún ọlọ́ wasayati inshallah ta'ala mu ayu ayidu hadhihi aqwal wọ́n ní ọ̀rọ̀ míì tún bọ̀ láìpẹ́ yìí tí yóò máa sọpọ́ọ̀tì àwọn ọ̀rọ̀ tá a ti sọ yìí filifọ́sílì thani wàtàlì àtẹ̀parí fọ́sílì awwal tó bá di fọ́sílì thani àti thali fantazirihuma máa retí méjèèjì láìpẹ́ yìí fàlà àtàkùrà mọ ìyàpọ̀ nìkọ́ra wọn. bàbá ní aláha mishul asli bi khatin farisiyin mukhalifin li khatil asli ma nasuhu wọn ní bí wọn ṣe kọ́ nìyí aláha mishul asli bi khatin farisi wọ́n khatu tí wọ́n fi kọ́ ìtọ́jẹ́ kulẹ̀ khatu farisi mukhalifin li khatil asli ó yàtọ̀ sí hatu asilu gẹ́gẹ́gẹ́gẹ́gá máa ná sọ̀rọ̀ nítorí wà nú ẹ̀ òní pé wà mí lẹ́lẹ́ bẹ̀rẹ̀ anna ba'da man yadda'i talab al-ilm yaz'am ba'da an raha ma ahartuhu min ibarat al-a'immat al-hanafiyya wa ghayrihim wa yushi'u 'inda amthalihi al-jahala 'inda amthalihi al-jahalatu al-awwam anamala ali alqari qala fi sharh al-mishkat ana hadhihi al-ayman mabniyatun ala al-'urf o eléyìí tí bàbá mú wáyé wọ́n ní àlàyé yìí ó ń bẹ nínú tírà yìí ṣùgbọ́n wọ́n kàn kọ́ òun ní wẹ́nẹ́wẹ́nẹ́wẹ́nẹ́ kò sí lójú tírà gàgà ṣùgbọ́n àwọn tún kó jáde afáàtọ̀kọ̀ tírà gàgà ó kọ́ àwọn eléyìí ní wẹ́nẹ́wẹ́nẹ́ ṣùgbọ́n àwọn wá wò dáadáa àwọn tún kọ́ jáde ṣùgbọ́n kì í ṣe àárín tíra àgàgà lọ́wọ́ wọn ni wọ́n sọ pé wà mílẹ̀ lọ́jọ́ nínú nǹkan tó yani lẹ́nu pé ana ba'da man yadda'i talab al-ilm apá kan náà àwọn tí wọ́n ń pè àpèmọ́ra pé àwọn ń wá mà yẹ́sà wọ́n lérò ba'da an ra'a ma harartuhu nígbà tí wọ́n rí torí àwọn nǹkan tí mo kọ́ ma harartuhu ay ma katabtuhu min ibaratil a'immatil hanafiya wa ghayrihim àwọn ọ̀rọ̀ táwọn ìmáàmù hanafiya àtàwọn míì tẹ̀sí hanafiya sọ wa yushi'u 'inda amthalihi al-jahalatul 'awwam àwọn aláìmọ̀kan tí wọ́n jẹ́ ọ̀gọ̀ọ̀rọ̀ aláìmọ̀kan wọ́n bẹ̀rẹ̀ sí ní wọ́n ń fọ́n ọ̀rọ̀ láàrin àwọn aláìmọ̀kan ẹgbẹ́ wọn wọ́n ní ànàmọ́lá Ali al wọ́n lẹ́nìkan tí ń jẹ́ mọ́lá Ali al kọ́ọ̀lá fi ṣẹ́rí ilé mishkat ó sọ nínú ìgbà tí ń ṣe ṣẹ́rí wo mishkatul masabi' ó ní anna hadi al ayman wípé ìbúra tẹ́ẹ̀rí yẹn mabniyatun ala al urufi pé urufi lèyàn mọ́lé lórí kí náà gbà lérò pẹ̀lú ọ̀rọ̀ yẹn lápèjúwe wọ́n ní tán pè ní ìbúra mabniyatun ala al uruf ọ̀rọ̀ tí wọ́n sọ yìí ọ̀rọ̀ tó dá gbogbo ọ̀rọ̀ tí ń bọ̀ wájú tó dànù إذا قلتم بأن الأيمان مبنية على العرف لا على الشرع bẹ́ẹ̀ yẹn bá búra ń sìn wọ́n ní wọ́n mọ ìbúra yẹn lórí ọ̀rọ̀fò ìtumọ̀ ọ̀rọ̀fò ni èèyàn lè sọ nínú ìbúra ń gbà mí tó yẹ wípé nínú ọ̀rọ̀fò yín kò mí ní ìbúra kódà kéèyàn dà níyàn pé ìbúra yìí. wàláì ó ti di orúfò ó ti di ọ̀rọ̀ lọ́dọ̀ ẹ̀lẹ́mi wàláì tàláì màá jókòó wàláì tàláì mi ò sí bẹ́ẹ̀ wàláì tàláì màbí ẹ̀ tọ́lá lọ́wọ́ ní tá à ń sọ yẹn nǹkan burúkú ni tí ò dáa ni ṣùgbọ́n ilé wọn sọ ń bì níbi ìbúra ò ní mí nì ó ti di common things bí àṣà ò ní àwọn kan náà ń sọ̀rọ̀ yẹn ọba ni falida kọ́ọ́lù bí adami samai wa adami lhind wọ́n ní ìdí nìyí tán fi sọ wípé àwọn òkú wọn ò lè gbọ́rọ̀ bẹ́ẹ̀ sì ni èyàn ò lẹ́sẹ̀ téèyàn bá búra wa anta ta'lam anna qawla alimin muqallidin ghayr mujtahid wọ́n ní ìwọ náà sì ti mọ̀ wípé ọ̀rọ̀ tí anna qawla alimin muqallidin ẹni tó jẹ́ àfa tó bá tún ṣe tẹ̀kílẹ̀d ọ̀rọ̀ tó bá sọ ghayr mujtahid tí èsì ṣe onígbìyànjú ni alimu yẹn mujtahid ẹtùmọ̀tùmọ̀ mujtahid ẹni tó lè fàdájọ́ yọ wala min ahli tarjih tí ó sì sí nínú àwọn ahli tarjih tọrọ bá dojúrú tó wọnú ara wọn káfàm kò mú òkun ẹ̀yọ tẹ́niyẹ kàn nímọ̀ ni kò tí ì dépò yẹn walam yablughu rutbatal ijtihad la yukhadhu bi ta'wilihi irúfẹ́ ẹni bẹ́ẹ̀ àlè gba ta'wilu rẹ̀ àlè gba wọlé al-musadimi li sarihi aqwal al-a'imma tí ọ̀rọ̀ rẹ̀ yẹn bá ti lè takò ọ̀rọ̀ àwọn àgbà afá yídi uwa rajulun min alẹ̀ ilmi wa taqlid dídógún tá a fi ka ọ̀rọ̀ rẹ̀ ni pé onímọ̀ nílò òótọ́ ṣùgbọ́n taqlid ò tí kúrò nù alámọ̀rí ìgbésí ayé qulna fa kayfa tutrak aqwal a'immatul madhhab wa ghayruhum al-musarrihin bi'adami as-sima' wọ́n ní bóòlá ó ṣe gbé ọ̀rọ̀ àwọn ìmáàmù tó ń bẹ lórí mọ́dàbù hànàfíà tá a gbé ọ̀rọ̀ wọn àtàrọ̀ àwọn míì náà tí wọ́n là mọ́lẹ̀ pé òkú ìgbọ́rọ̀ fàyàkúl lèyàkúlù mọ̀kọ́lìdì wàhídìn mutaakhir àwa máa lọ síbi ọ̀rọ̀ ẹnìkan tó jẹ́ mọ̀kọ́lìdì tó dé pé lẹ́yìn ọ̀rẹ́ yìí ló tó dé jaa ìlàdí ilé shay'un mukhalifun tí nǹkan kan wá rọlù làákàyè rẹ̀ èyí tó wá fi ń tako jẹ̀mí àkọ́lá ìmọ̀ ọ̀rọ̀ gbọ́ àwọn àfa كما لا يخفى على شيء على man shamma rayhat al-ilm gẹ́gẹ́ bó jẹ́ pé kò lè pamọ́ fún gbogbo ẹnikẹ́ni kódà kọ́ má jò ní mímọ̀ kọ̀ọ̀kan gbóòórùn mà lásán kò yẹ kó pamọ́ fún ọ wípé wàdáàkọ̀ shahadal fahami tó sì tọ́wò adùn àgbọ́yé fọ́fàm ìbọn náà lọ gbọ́ yé o sòyìn túmọ̀ pé tẹ́ bá kàn rí ọ̀rọ̀ ẹnìkan àwọn èèyàn lọ mọ́rọ̀ ẹnìkan wá ní lórí lọ́dọ̀ àwọn hànàfíà ọ̀rọ̀ ẹnìkan tó fẹ́ yàtọ̀ sí gbogbo ọ̀rọ̀ yẹn bàbá wa ń ṣàlàyé mẹ́kí ìjọba Albani wà fáwọn àtọkọ tí a ń ga wípé ọ̀rọ̀ ẹni yẹn òun ò lè gbà wọlé bó lọ́rọ̀ tí ẹnì kan ó ṣe da ọ̀rọ̀ gbọ́ àwọn àyímọ̀ yẹn nu tó ti wípé ẹni alimu ni lóòótọ́ ṣùgbọ́n mo kọ́ lédù sí ni kò tí kò tí ì ṣe alimu tó tó dá dúró tẹ̀tí fi talqin bá dẹ̀ dàfọ̀ àǹfààní tó kún tàṣí pé lórí ìṣesí táwọn èèyàn máa ń ṣe lẹ́yìn ìgbà tí wọ́n bá sìnkú tán tí wọ́n tún wá máa bá sọ̀rọ̀ àti sìn ọba yìí o má gbàgbé irun rẹ o gbólóhùn láéláé láéláé tó ń ṣe láyé má gbàgbé o ìyá àdàdì tó máa ń ṣe rántí máa ṣe nù sàárè o má gbàgbé irun rẹ tán bá bí ọ nípa àrùn rẹ o àwẹ̀ rẹ má gbàgbé o máa sọ láàyèlá ayélujára gbogbo nǹkan tá máa sọ nígbà tá a bá sìnkú tán yẹn ǹjẹ́ ó bá súnà mu ẹ̀yìn làmú afáàní lọ mọ̀ wípé ana masalata telqin qabla al-maut ká máa sọ pé kókò ọ sọ pé la ilaha illallah ṣáájú kó tó kú lam na'lam fi khilafa kò sí ìyàpọ̀ lórí yẹn kò sẹ́nì kankan tó ní òrí bẹ́ẹ̀ so ìṣesí tí àwọn èèyàn máa ń ṣe bó tilẹ̀ jẹ́ pé ìṣesí yìí ó tako súnà òun náà ní pígbà tí ẹ̀mí fẹ́ bọ́ lára ẹnìkan àwọn èèyàn wà sára wọn jọ wọ́n lè tó mẹ́wàá wọ́n lè tó méjìlá kan wá dúró lórí wọn pé láìlà ilẹ̀ máa wí bẹ́ẹ̀ láìlà ilà ilẹ̀ jẹ́ àtúngbè láìlà ìlàlá láìlà ìlàlá wọn àmọ́ sọ bẹ́ẹ̀ bóyá nítorí kókùn yóò bá lè wí là kì í ṣe ìyẹn e ṣe ìtumọ̀ telkin nìyẹn telkin ẹnìkan ṣoṣo náà ni yọ̀rọ̀ àgbétí sí yọ̀gbẹ́nu sí etí ẹni yẹn yóò ní kó láìlà ìlàlá kó láìlà ìlàlá. qul ilaha illallah bọ́lọ́mù bá bẹ́ sínú ọ̀rọ̀ fún yóò rí wí tó bá ti wí tó ti ti ń sọ̀rọ̀ sọ fún tí ó sálẹ̀ nye pé ọ̀rọ̀ ka ni ó sọ le tí òfin ni kan ó pè mí ó béèrè béèrè kan wípé ní ilé ìwòsàn kan wọ́n gbé ẹnìkan wá bẹ́ẹ̀ kò lálàáfíà mùsùlùmí sì ni àwọn tó wá súnmọ́ wọ́n wá ń bá sọ pé ẹ sọ pé la ilaha illallah sọ pé la ilaha illallah wọ́n ní ò sáré pé wọ́n là ń sọ fún kò rí gbólóhùn yẹn pé ẹnìkan wá jókòó lẹ́gbẹ̀ẹ́ ibẹ̀ káfíìrì lòun wọ́n á sọ pé ah yẹbi n ta ni kò sọ náà ni la ilaha illallah la ilaha illallah ha ah, sójú máa lọ ni sọ. So, ẹni sì ni káfíìrì ní kìsì mùsùlùmí wọn ni ẹni ẹ bá dìde ó kó lọ hospital yẹn gbà tí ń lọ yóò fò títì tó wà níwájú hospital báyìí bọ́kọ̀ sí gbànú káfíìrì yẹn ọkọ̀ gbà ẹ̀ẹ̀kan náà lẹ̀mí jáde lára rẹ̀ wọ́n bá tún dáhùn náà padà wá sí hospital yẹn ọba jáde láyé ẹni tán ló pe láyéláyé lára gan kò tí kù ẹ̀mí sì tún wà lára tiẹ̀ ẹni ẹ wá ń béèrè pé ìṣẹ̀lẹ̀ yẹn báyìí o bó o ní káwọn kírun sí káfíìrù yẹn lára ojú àwọn ló ti pè láhìlá ìlàlá tọ kí ni a fẹ́ sọ sórí yìí àwọn béèrè tó ṣẹlẹ̀ lójú ẹsẹ̀ tẹ́ni wọ́n ń pè ń dẹ̀ ń jẹ ta àbí jẹ. naam mujib naam. naam ìmáàmù mujibu ní ìwé òun náà ni bàbá náà ibi ní kóbósí àbọ̀ náà kọ́ náà ibi tó ó sì ti jẹ́ mufasir wọ́n ní ẹni wọn àní kírun sí la àfa mujibu lọ sọ wọn pé torí pé n tó sọ̀hún kì í ṣe kó dàdé ọkàn rẹ̀ ọkàn sọ ni pé kí lè wà ń bẹ̀ sọ pé ṣe àgírí lórí ọ̀rọ̀ naam naam sópo kẹlímà àbí òkú kẹlímà ẹ̀ tó wà ní tí ń pò ká kú bò ló ṣe mọ̀ pé ìtìkọ́ náà lónìí ó lè wà nǹkan ṣọ́ọ̀ṣì gan kọ́kàn pé نعم نسال الله السلامة نعم ما هو أمو آه، أقوى الحكم على شيء فارعون فارعون à ń ka ká tó lè mú dájọ́ nǹkan kan wá agbúrò ọkọ̀ gbọ́ nǹkan yẹn yìí dáadáa náà ìpìlẹ̀ ni pé gbólóhùn láìláìlá tó sọ yẹn kò sọ ní sọ pé òun máa ti tóbi láìláìlá yẹn ó dà gẹ́gẹ́ bí olórin kan ti ń kọrin muhammadu rasulillah la ilaha illallah muhammadu rasulillah la ilaha ti ń jójú rèdí tó bá kú síbẹ̀ ń ṣe láìláìlá la. dákìrún sílá dẹ́nẹ́lẹ́ kejì káti ẹ̀ la gbọ̀rọ̀ yẹn náà wọlé kì í ṣe akhirul kalam torí pé o ti sọ tán event míì ti ti pọ̀ tó ti ti ṣẹlẹ̀ kó tó di pọ́kọ̀ tó gba gbàtọ́kọ̀ gba gan àmọ́ tó sọ táyì lẹ́nu bó ṣe wáyà sàn góò lọ́sọ níbi ọkọ̀ gbà so amúrò ilẹ̀ lọ ẹjọ́ wọn lọ bí àwọn kúfúrú rẹ̀ wọ́n máa gbé lọ ṣùgbọ́n lẹ́kùn bẹ lórí ibùsùn báyìí wọ́n wá ń sọ fún bàbá kan kó ẹ̀sọ́ láìláìlà ìyún náà wọ́n ti ló ti ṣẹlẹ̀ rí kẹfẹ́ rí lọ́lọ́ gbé láìláìlà láwọn àwọn ẹni tẹ́ ẹni tẹ́ tẹ́ kalẹ̀ gan tẹ́yìn sọ pé kó pe láìláì lọ́la kò rí wí gẹ̀fẹ̀rí kan tó ń wà lẹ́gbẹ̀ẹ́ ibìkan ló ń bá gbé láìláì lọ́la ọba táyà láyé ẹni tó ń sọ fún gan kò rí wí kọ̀díyà yùn ó yàtọ̀ Yúsúfù Jẹ̀bú ó yà lẹ́nu pé ah bó ṣe rí irú èèyàn mọ́sálà yàtọ̀ ṣùgbọ́n ilé tá à ń sọ yìí sìn òun ti sọ. So ó ti ti ń sọ nǹkan míì ó ti ti jáde kó tó di pé ó ṣe kò ń gẹ ọkọ̀ kọ́lọ̀ kó sọ wá ń bẹ̀. ṣòláfà ni ẹ̀yìn ìlànà lọ makana masalata talqin qabla al-maut qabla al-maut ṣáájú kẹ́mi tó jáde ká máa sọ gbólóhùn la ilaha illallah àfọkù la na'lamu fiha khilafa kò sí ìyàpọ̀ ẹnu kankan lórí ìyẹn wa amma ba'da al lẹ́yìn ìgbà bá jáde tán wáyà lẹ́tì taqaddama dhikruha fil hidaya ó lè yí tá a ti sọ̀rọ̀ ń pẹ̀ nínú tí tíra al hidaya wa ghayriha àtàwọn tíra mi tó yàtọ̀ sí hidaya fakhtalafa al a'immatu wal ulama'u fiha àwọn àfáà ya lórí wípé ṣé tẹ́mi bá ti jáde sáà lè máa ṣe talqin kò dẹ̀ sí tí wọ́n gbára lé tí ìyàpẹnu fi wà lórí ẹ̀ náà ni pé laqinu mawtakum shahadatan la ilaha illallah hadith yẹn ti bẹni sọyìn muslim so hadith yẹn àwọn míì gbọ́ yé lórí hakikọ́tì mọ̀ọ́tá àwọn míì gbọ́ lórí majaz ẹni tí ń pò kankun ni àwọn kan rárá mọ̀ọ́tá òkú ló ń jẹ́ bẹ́ẹ̀ so ló fà á táwọn afáàfin yà pẹ́ nu falhanafiya lahum fiya thalathatu aqwal àwọn hanafiya ọ̀rọ̀ mẹ́ta ni wọ́n sọ lérí ẹ̀ pé gbàtẹ́mi bá jáde sótún lẹ́tọ̀ọ́ ká máa sọ wípé lágbájá má gbàgbé irun rẹ o ṣe àpá àwọn yẹn máa ń ṣe é kì í jẹ́ pàwọn náà ọ̀ka wọ́n di kàńbì kan náà ni o kó o tó sọ pé aláìmọ̀kan ni wọ́n ṣe sùúrù díẹ̀ o àwọn náà kò tí a jáde o àwọn náà rí ka ṣùgbọ́n kì í ṣe gbogbo ní téèyàn ká náà ló ṣe kí ni o ló lálàáfíà àwọn àfọ àhànàfíà àwọn pín sọ́nà mẹ́ta al-awwal ìpín àkọ́kọ́ tí wọ́n sọ ni pé anna o yulaqanu ba'da al-maut li'awdati ar-ruhi lis-su'al wọ́n ní ó lẹ́tọ̀ọ́ tán bá ti lè gbókù sínú sàárè báyìí kété kama máa bá sọ̀rọ̀ ká máa ní kó pè la ilaha illallah ba'da al-maut li audi ruhi li su'al torí pé ẹ̀mí ó ti ṣẹ́rí padà sí lára lásìkò yẹn láti lè jẹ́ ká mọ̀lẹ́kọ̀ obì béèrè so táìmù yẹn ni ìdí nìyẹn tó fi lẹ́tọ̀ ṣé wọ́n rí bí àwọn òru naam ṣe é gbogbo anáà àgírí pé ẹ̀mí ó padà abẹ́ẹ̀kọ́ so gbàtà mi bá dẹ̀ ti padà yẹn ó ń gbọ́ ní táwọn ń wí wọ́n rí wí àbí wọn ò rí wí nàám ṣùgbọ́n ìdí tí a fi sọ pé wọn ò rí wí ni wípé lóòótọ́ pẹ́mi wà wọ́n dẹ̀mí padà yẹn kò túmọ̀ sí pé ó ń gbọ́n tára ayé ń sọ èyí tó gbọ́ yẹn ọlọ́run fún gbọ́ nìyẹn lásìkò yẹn ni ọlọ́run kàfẹ́ kó gbọ́ ìṣègùn yóò máa kọ̀ntínú bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó sùn ẹ̀mí ń bẹ lára rẹ̀ náà ń lálàá ṣùgbọ́n kò lè dá sí ntara ayé ń se mọ́ kò sì lè gbọ́ ntẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ti ń sọ orí gbẹ̀ẹ́ bá tó gbà gbà gbà tẹ̀ jí kó tó jí kódà ẹlòmíì ti dáhùn hàn kò tó gbọ́ ntẹ́ni sọ náà. ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì láàyò lọ́kàn lọ́dọ̀ àwọn hànàfíà náà wọn rárá o kò lẹ́tọ̀ wàtálì ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta láàyò mọ́rùbí wà láàyò náà ní o a lè pààyàn láṣẹ kó ṣe a kọ̀ ẹ̀ tó bá fẹ́ ṣe ọ̀rọ̀ fihàn kí sèkà bá ní ti fọ́ ọ̀rọ̀ pé kò sí ti ń jẹ́rú ọ̀rọ̀ báyìí kan lẹ́mù wọ́n pa aláṣẹ lẹ́sọ̀ ni àbíkọ́ mọ̀ sí nígbà tí èsì ọ̀rọ̀ àdà ọ̀rọ̀ ìbàdà ni so pé ìkànnì ẹ̀ mú bẹ́ẹ̀ o wà ń dẹ̀ ṣàfihàn lọ́dọ̀ àwọn ṣàfihàn yulakon wípé kò sí láìfín bẹ́ẹ̀ á sì tẹ̀lqínu fún kàmàkọ́lá ibnu hajar gẹ́gẹ́ bí àfàwà ibn hajar kìí ṣe al-Asqalani o al-Haythami ibn hajar al-Haythami wà ibn hajar al-Asqalani ń bẹ kìí ṣe ibn hajar al-Asqalani lọ́sọ̀ eléyìí o ibn hajar al-Haythami bẹ̀ẹ̀ má pé ibn hajar nìkan bí sọ̀rọ̀ kí ibi tí wọ́n gbé lọ lónìí al fi Tuhfa nínú tírà rẹ̀ tá pè ní tófà tàbá lọ wo yan hamish oníyàní ahmed bin muhammad bin aliyu bin hajar alhaithami ọ̀nzọ alhaithami pé òun ni ibùnú hajar tàn sọ́nbẹ̀ yẹ o bilmuthnati alfawqiya alhaithami nisbatan ila mahallatin mahallati abilhaitham min iqlimil garbiya bi misra wọ́n ní agbègbè agbèkátà ń pè ní Abu Haytham ibẹ̀ ló ti wá ní region ibùyọ ibùwọ̀ oòrùn nílẹ̀ Misra min kibari ulama Shafi'iyya àgbààfà lóyún madhab Imam Shafi'i ni Shafi'iyya wala musannafati kabira ó láwọn tí a ń lanlanlanla walakinahu kana munharifan an Sheikh Islam ibn Taymiyyah rahimahullah ta'ala mutahamilan alayhi وكلامه عليه في كتابه الفتاوى الحديثية معروف وهو عمدة من جاء بعده من المبتدعة الطاعنين فيه وقد رد عليه المؤلف في كتاب جلاء العينين أحسن رد وني عفاي ابن الهيثمي ولكنه كان منحرفا عن شيخ إسلام بن تيمية رحمه الله kọgbàtí ṣe Islam ní tẹ̀míà òun lọ báyìí tí ibùn tẹ̀míà bá lè sọ rahimahullah ta'ala kọ́lọ́mù bá kọ́ bá kẹ́ mutahamilan alayhi ima kóbo ibnu tẹ̀míyà tó bá sọ̀rọ̀ kan wọ́n sọ nǹkan mi wa kalamu alayhi fi kitabi àwọn ọ̀rọ̀ tó sọ against ibnu tẹ̀míyà pọ̀ tẹ́ bá fẹ́ mọ̀ ẹ lọ wo tírà rẹ̀ al-fatawa umdatu man jaa ba'dahu tírà yìí ni gbogbo àwọn tán máa ń bú ibnu tíra yìí náà ni ó múdà àwọn tíra yìí náà lọ́mọ ń rìfà sí nínú àwọn alimọ̀tẹ́díà àwọn tí wọ́n jó ń bídíà àtọ̀rìnínà fi ìtàn máa fẹnu àbùkù kan ibùnú tẹ́míyà tíra àtàn máa rìfà sí òun náà ni alifatawa alhadithiya ti ibùnú hajari alhaithami ibùnú hajari asukọ̀láni òun ọ̀sọ̀ àìdá o ṣùgbọ́n ibùnú hajari alhaithami àfáà lónà o ṣùgbọ́n òun àti kọ̀gbá ti ibùnú tẹ́míyà kí lè ṣe tuntun ó mọ̀ ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wàkọ̀dọ̀rọ̀ da alẹ́ ilmu alifi kitabi àfáàtọ̀ kọtíra yìí ó kúrọ́dù ńlá ó kó fún ibnu hajar alhaithami nínú tíra rẹ̀ tí ń pè ní jalawul ayinayi ahsan rod èyí tó dànù rọdù wàkọ̀dùmọ́dọ̀ díkìrì òfin mọ̀kọ́dìmá díẹ̀ ti wáyé àti sọ nínú mọ̀kọ́dìmá ibnu hajar alhaithami wúlidà sánà ti sọ mí àwà ti sà wàtúwófì àbí maka maka gan ló kú sí wàkílà ti sọ mí àwà sábà wà sábà yìí wa thalasa wa sab'in wa qila tis'umiya wa arba wa sab'in. ó ní wa yustahabu talqinu baligin aqilin aw majnun sabaqa lahu taklif walaw shahidan kama iqtadahu itlaquhum ba'da tamami dafni li khabarin fihi wàdọ̀áfà wàdọ̀áfà òòrùn tó dìda yustahabu ó ló lẹ́tọ̀ọ́ tẹlẹkínu baaligin àkílin aw majnun wípé ẹni tí ó ti kú tó bàlágà a lè máa tún bá a sọ̀rọ̀ pé wí nǹkan báyìí wí nǹkan báyìí àkìlì tó nílẹ̀ kọ́dà kọjá wèrè torí pé sábà kọlá ó tẹ cliff ó ti ṣáájú tẹ́lẹ̀ ó ti fìgbà kan jẹ́ni tí ó ti ṣíyàwó tẹ́lẹ̀ kó tó pọ̀ padà sẹ́wọ́n wálẹ̀ ó ṣẹ̀hídàn kódà kọjá pé ẹni tí ó kó ṣẹ̀hídì kàmàkùtàdọ́ ìtìlákùn bára tàmámì dáfnì gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí wọ́n là mọ́lẹ̀ pé tó bá ti lè tán bá ti lè sin fẹ́nikẹ́ni tán bá ti le sin àwọn gbọ́dọ̀ ṣe talqin fún tó bá jẹ́ mùsùlùmí lè khabari fi nítorí pé hadith wáyé lórí ẹ̀ wàdọ́ àfò àwọn tán ládìsí yẹn ò lálàáfíà òòtú dídà bí ṣàwáyídì hadith yẹn padà kúwìyà òòtú dídà hadith yẹn padà lágbára pẹ̀lú àwọn ṣàwáyídì míì tó wá wàhálà anna ominal fadọ́ọ̀lì kódà nínú àwọn iṣẹ́ àṣegbọrẹ ni fandafa akolo ibnu abdulsalam anahu bid'a pé ó sì fi eléyìí ó fi dá padà ndafa kawla ibnu abdulsalam anahu bid'a láti lè ọ̀rọ̀ ibnu abdulsalam tó sọ pé bid'a nìkan yẹn ó fi ọ̀rọ̀ tiẹ̀ yìí ó fi dá ọ̀rọ̀ yẹn padà ni kolit afọ aṣọkọ alban rahimahullah wọ́n ní bal qawluhu huwa sawab wọ́n ní ọ̀rọ̀ tó sọ yìí naam kult bal náà rọ́ọ̀bì afa kultu kalla baba ní ọ̀rọ̀ tó sọ yóò rí bẹ́ẹ̀ o kalla fàyínà ṣàwáìdà mọ̀ṣára iléyà wípé gbogbo àwọn ṣàwáìdù tí ń tọ́ka sí tó ló fún àdísì yẹn lálàáfíà iná àlàtàsílò lè ṣàhàdà pé kò tí ì tó ní àti lè fi jẹ́rìí gbé ọ̀rọ̀ yẹn lẹ́hánà àmọ́ òkú fáàtù wa maqtu'at gbogbo àwọn àdísì ti mú wá lórí ìyẹn àwọn àdísì mawquf hadith khabaru maqtu' ni walidhalika jasama ibn al-qayyim bi annahu la yasih ìdí ni ti ibn al-qayyim sọ pé àdísì yẹn lálàáfíà wa nawawi wa ghayru bi annahu da'if wa qad haqqaqtu dhalika fi silsilati al-ahadith ad-da'ifa ipa لأن التلقين مع ضعف حديثه مخالف لأدي صلى الله عليه وسلم فإنه ثبت أنه كان إذا دفن الميت وقف على قبره يدعو له بالتثبيت ويستغفر الله ويام الحاضرين بذلك فما خالفه فهو بدعة دون شك وقد جزم بذلك الإمام الصنعاني وقد فصلت هذا بعد شيء fi ahkamil janaiz farajihu in shit baba ní bal qawluhu wa sawab wọ́n ní ọ̀rọ̀ tí ibn abdul salam sọ tó ní ana ò bídà tó ti yà báyìí baba ní ọ̀rọ̀ ibn abdul salam tí ibn hajjari alayetami sọ tó ń ṣe rọ́dù yẹn wọ́n ní ọ̀rọ̀ tí ibn abdul salam yẹn bal qawluhu wa sawab ọ̀rọ̀ tiẹ̀ ló lálàáfíà kí ni ọ̀rọ̀ rẹ̀ yẹn ẹ́ ànúbídíà ni torí pé lẹ́yìn tẹ̀lqìn pé kéèyàn máa ṣe tẹ̀lqìn fókù tó ti kú máa dán àfi hadithi tó ń ti pé hadithi àwọn hadithi tó ń mẹ́ńṣán pókù gangan yàtọ̀ sí hadithi lákìnnú mọ̀ọ́tàkùn ṣàrẹ́ ìyẹn lálàáfíà ṣùgbọ́n àwọn hadithi tó kù tó rọ pé ṣàwáyé tó làmọ́lẹ̀ pókù gangan pé gbogbo àwọn èèyàn lálàáfíà mukhalifun le adi yìí ó tako sunna anabi fàyínà ò sábàtà èyí tó fẹsẹ̀ rinlẹ̀ ni pé àná ò kánà ìzà dúfinà lẹ́yìn tán bá ti sìnkú wákọ̀fà àlà kọ́bìrì ànábì ó dùn níbi sàárè yẹ́dí òlà òbí tẹ́tbẹ̀t ànábì ó tọrọ lọ́dọ̀ ọlọ́run kọ́ lọ́wọ́ fẹsẹ̀ ní yẹn wọ́n yẹ stakfir láwo yóò sì tọrọ àforíjì wọ́n yẹ amúrú hadiri nàbí dalẹ̀ yóò sì sọ fún tó wasalu lahu tathbit fàyínà wòle àánú yus'al anabi ni ẹ tọrọ àforíjì fọmọ àyà yín o ẹ sì bẹ lọ́n kọ́ lọ́n mú ẹsẹ̀ rẹ̀ dúró torí pé wọ́n bi wọ́n mọ̀ bí níbi rẹ̀ nísinsìnyí ìyẹn ni ntaari nínú sunna famakala fawufawa bídà àdúnà ṣàkì nítorí bá ti yàtọ̀ sí eléyìí bídà ni o ìyẹn túmọ̀ sí pé tí sìnkú tán ntí ó lẹ́tọ̀ tá a lè ṣe níbẹ̀ yàtọ̀ sí pé kéèyàn máa sọ pé yá o ikú ló kú o ìpèlè àdàbọ̀ lórí o má gbàgbé láyéláyé ó yẹ sọ pé láyéláyé là fún ẹ má sọ pé láyéláyé kó náà lè máa pinnu sáré bídí àníyàn ṣùgbọ́n èyí tó jẹ́ súnà òun náà ni pé a lè sọ pé tọ̀ ẹ tọrọ àforíjìn fún o kì í wá ṣe pé ẹ ṣe astaghfirullah ọgọ́rùn ọgọ́rùn astaghfirullah astaghfirullah kì í ṣe ìtumọ̀ yẹn wasalulawo tafbet ẹ tọrọ kọlọ̀ ń mudo alahuma tafbito alahuma tafbito ọ sọ nínú ẹ̀mí ìyẹn lọ́ba lọ́wọ́ àánú sunna kì í ṣe kásọ̀dọ̀rin wàkọ̀rìjà sàmà bíi dáálí kálí imaamu sọ̀nàánì ọ̀rọ̀ tá a sọ yìí náà ni ọ̀rọ̀ tí imaamu sọ̀nàánì sọ wàkọ̀rì fasaltu hada ba'da shay bàbá ní ọ̀rọ̀ lórí eléyìí mo fọ̀fọ̀sì fọ̀síwẹ́wẹ́ díẹ̀ lórí ẹ̀ nínú tíra mi tá à pè ní ahkamul janais ẹ ní page five fifty one to six fifty one farajì ìwò ìṣìt tó bá wù ọ́ lọ yẹ̀ wò bó o bá dẹ̀ nídìí ẹ̀ o lè má lọ wò mẹ́ ṣùgbọ́n bí wọ́n ṣe sọ̀hún tó bá fẹ́ ẹ̀kúnrẹ́ àlàyé lórí ẹ̀ lọ́wọ́ akamul janais ní péjì tí wọ́n sọ yẹn so inshallah ta'ala ah, nakifuna so ntí atótónu tó ń ṣe fún wa ń bì òun náà nìkan fẹ́ fi rinlẹ̀ pé ọ̀rọ̀ gbogbo àwọn àfa àwọn àyímà gbogbo ẹ̀ ló ń forí sọ wípé